هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Shamsuddin Shittu tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad al-awwal habibahumallahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى كل من تمسك بمنهجه واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يحبه إلي تيادف ولم الحمد لله ọbàtí ó mú wa débi tí a bá Ramadan wa dé lónìí ẹ̀rùpẹ́ a ti ń palẹ̀mọ́ báyìí fún al-i'tikaf ilé tí a ti ń palẹ̀mọ́ àti wọnú mẹ́wàá gbẹ̀yìn a ń bẹ ọlọ́run bá kí ó jọ kí ó ṣamọ̀nà wa ọlá òun náà ni a máa fi ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó ní ṣe pẹ̀lú mẹ́wàá gbẹ̀yìn Ramadan yìí ṣùgbọ́n lónìí náà fẹ́ fi fàdàgbé tó rọ̀ lórí ń tó rọ̀ máa ìdílé mùsùlùmí ìta sọpá wa mùsùlùmí tá a bá ti tún ìdílé wa tò tídìlé tí wa bá ti gúnrégé ẹmọ̀ pájí ṣe bí mùsùlùmí là ń rí mùsùlùmí kì í ṣe bí bàbá ẹnikẹ́ni ní mùsùlùmí tó bá gbọ́ràn tó ń tẹ̀lé ń tọ́lọ́run fi ránṣẹ́ sí ànábì pé kànábì fi ránṣẹ́ sí wa láyé sallallahu alaihi ṣùgbọ́n èèmọ̀ lónìí mùsùlùmí ló wá ń wọ̀wọ̀ kọ́ ṣe ló ń kọpí àwọn kan àwa kẹ̀ kí là ń kọpí pẹ̀lú tó kún ọ̀dọ̀ wa rẹpẹtẹ yìí tá a lè jẹ tán yìí tá a tún máa filẹ̀ fún àwọn ọmọdọ́mọ wa láfi ń sọ pé táwa bá ti tún lé wa tò ẹ̀rí pé ńgbà tá a serious nínú oṣù kan yìí dáadáa ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìbàjẹ́ ẹ bíbẹ̀ ṣe joro torípa wa náà ni àwa gangan náà la kọ àwa lálàwùjọ kí ni tó kù ta tún fẹ́ tọ́lọ́wọ́n tí ì ṣe fún wa a máa ń ṣàlàyé nípa kí gbogbo bá lè lè padà sílé gbogbo wa tún lè wá tó. àwa ni àwọn tó jẹ́ ojúṣe ọkùnrin síyàwó rẹ̀ ó náà ní tàn lélẹ̀ fún wa a ti sọ díẹ̀ náà lánàá ìtò ní ṣe pẹ̀lú níná ìtò ní ṣe pẹ̀lú ibùgbé ìtò ní ṣe pẹ̀lú pé kó bá a lò pẹ̀lú wàárí a ń tẹ̀síwájú mi ta bàdé lónìí. tàlímù ha òmúradì ni ha. lára ń tó jẹ́ tọkọ síyàwó. tàlímù ha òmúradì ni ha. ó náà ni pé kó máa kọ́ ìyàwó rẹ̀ kó máa kọ́ lẹ́sìn. òmúradì ni ha. máa kọ́ lẹ́sìn Islam ní kíyàwó ẹ ṣàlọ́ra kó owó ṣé ó mọ̀ ọ́ ṣe ní kó ka sọ́rọ́sì fatiha fún ẹ ṣùgbọ́n àdánwò tó wà nílẹ̀ náà ní pé anífà pẹ̀dọ̀ ṣe ilá yọ̀ọ̀tì ẹni ọkọ̀ tó náà mọ̀ fátihà tí màlúwà láṣí ìyàwó tún náà fẹ́ lọ sí hálùkọ̀ lọ gbọ́ tó sọ pé rárá o ò lílọ sí hálùkọ̀ àkíní jẹ́ hálùkọ̀ àsàlátù lájọ́ ń lọ. àlìmù ah. ha ọmọ bàbí ni ha fa'alayhi an yulaqinaha i'tiqada ahli sunnati wal jama'ah. torí ẹ̀ gbọ́dọ̀ ó yá ká kí n gbọ́ kẹ wá bẹ̀rẹ̀ sí yẹ̀wò sọ àrọ̀bíyà sí kí n dẹ lóhùn ah ṣé bàbá ìyàwó gbọ́ lárọ́ wa láyò rẹ̀. ṣàlẹ́mù àmúra dín ní ha. tẹ́ bá tiẹ̀ gbọ́ kì í ṣàlẹ́bù gbogbo wa kọ́ la máa gbọ́ ẹ pa fà súnà tó yanrantí ẹ jẹ́ kó wá bá ń ṣe ń tábìlì fẹ́ni tó máa ń lò ẹni tó lọ́ọ́ fẹ́ fọmọ yín. àmúra dín ní ha. torí kóun ló máa máa lọ kọ́ ọmọ yín lẹ́sìn ilé tó bá pé ẹ̀sìn náà ń kọ́ra wọn nínú ilé yìí ò ní dàrú kò ní. ọ̀yọ́ ilé muhammad tahataju ilé yìí mi náà dín. ó máa kọ́ obìnrin yẹn nínú tóbìnrin yẹn bùkátà sí nínú ẹ̀sìn. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ kó ti ṣàlàyé rẹ̀ fún kó ti fi yé. tóbìnrin yẹn bá gbọ̀gbọ̀ kúgbọ̀ kan tó bá rí fáírọ̀sì kan antivirus ti wà lára rẹ̀ látọ̀dọ̀ ọkọ wàá tó fún láti lè fi dáàbò bora rẹ̀ eléyìí pàtàkì kọjá kó máa lọ jókòó sọ́dọ̀ àwọn àfa súnà kó máa lọ pọ̀jà nígbàkúrẹ́dà àwọn wáàsí tó ṣàǹfààní kó máa pí ẹ̀ nínú ilé kó máa jẹ́ àwọn wáàsí àwàdà ìpè kankan ìdí tó fi ń bú ìjọba tó fi ń bó lóṣèlú máa pí ẹ̀yẹn nínú ilé fún ìyàwó rẹ̀ o kó máa jẹ́ fíìmù lẹ́ ń wò nínú ilé kó jẹ́ pé ohun tó ń ṣe náà ni kó ń gbọ́ wáàsí nínú àwọn ojúṣe yẹn náà. òun náà ni kó dáàbò bo obìnrin yìí kó ṣọ́ gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀ẹ́n tó lè jẹ́ àkóbá tó lè jẹ́ wàhálà tó lè jẹ́ dààmú fún kó mójútó kúrò ní gbogbo abala yìí. Àtẹ̀sẹ̀ yunú là ha. Lára àwọn ẹ̀tọ́ náà tó pàtàkì. Àtẹ̀sẹ̀ yunú là ha. Ọ̀rọ̀ náà ni pé kó máa kọkùnrin náà kó sọ pé obìnrin nìkan ló gbọ́dọ̀ máa yọra fún. Àtẹ̀sẹ̀ yunú là ha. Ìwọ yọra fún ìyàwó ẹ̀. Yọra dáadáa fún wáṣọ gidi wájú ẹ̀. Hmm, ìwọ náà má sọ pé bí wọ́n ṣe rí. ni ìwọ náà ṣe rí? wọ́n náà tó jẹ́ bá lélé gbogbo àwọn irun ibi tó yẹ kó o fá láwọn e, ẹ̀yà ara rẹ̀ fà èékánná rẹ̀ tó yọ gọ̀lọ̀ṣọ̀ yìí wọ́n náà lọ ṣe lọ ge ge mọ́lẹ̀. àtẹ̀sẹ̀ yónú là hàn. irun mú ẹ̀ yìí náà lọ tírìmù ẹ̀ kan lẹ̀ pátápátá irun gbọ̀nà anábìnrin kẹfìlẹ̀ sọlọ́ọ̀sọ̀. àtẹ̀sẹ̀ yónú là hàn. ìwọ́n náà yọ dáadáa ọkùnrin ló kó lo pẹ̀fún lo pẹ́ẹ̀fù fún ìyàwó rẹ̀ nulí. àtẹ̀sẹ̀ yóò lọ́la ha. kì í bá fẹ́ jáde fẹ́ lọ gbòòrò nìkan ni wàá lò gbogbo bọ́ksà tó ti gínran yìí gbogbo ẹ̀ náà kọ́ ló lè máa ráyè fọ́n gbogbo gbà. ẹ̀wọ́ náà ṣéǹjì ẹ̀rù ṣe àwọn nǹkan míì náà tún ara tiẹ̀ náà ṣe fún. àtẹ̀sẹ̀ yóò lọ́la ha kọ́ làbùnú àbẹ́ẹ̀bì. ó ń bẹ fọ́ pẹ́ yatabayyanu li. ó ní sàhábì lélẹ́yìí ó lè mí náà máa ń ṣọ̀ṣọ́ mo máa ń yọra fún ìyàwó mi. kama tatabayyanu li. kó náà ṣe yọra fún mi. baálé ilé mi ìyàwó ẹ gbà fọlọ́run ni tó bá lóun fẹ́ kí sí ẹ̀ báyìí òun á bóbìnrin yẹn ṣì ẹnu rùn ẹlẹ́nu rùn ọkọ ah! àyàmà ẹ túnra yín ṣe ẹ tára yín ṣe ẹ náà ṣọ̀ṣọ́ fún obìnrin yẹn gbà fọlọ́run ni torí ẹ̀ ló fi ń kọ́ra gbogbo gbà tí ẹ péjọ́ tẹ bá sọ pé ó yá kí inú rẹ̀ kí ń dùn gbogbo orun ló kú tó dí kókó tó dọ̀tí gbogbo ẹnu ló ń rù yìí gbogbo abíá ló dí pẹ̀tà yìí. àtẹ̀sẹ̀ ìṣẹ́nu là á. kò bójú mu jàre jábára sòtọ́. wà mí náà lè òkú kí. lára àwọn nǹkan náà. àlàyé ló bẹ́ẹ̀ náà ha wá bẹ́ẹ̀ náà dọ́rọ̀ ẹ̀ǹtì ha wá àdọ́rọ̀ àyà. nínú rẹ̀ náà ni pé kọkùnrin yẹn ṣe déédéé láàrin obìnrin yẹn. wá bẹ́ẹ̀ náà dọ́rọ̀ ẹ̀ǹtì ha. àti èyí tó bá jẹ́ orogún rẹ̀ bí Yorùbá ṣe ń sọ yẹn ti dọ́ra yẹn. àwùjọrọ ìrìn ha. tó bá lọ jẹ́ tán ju méjì lọ má ra aṣọ fún kan kó máa wá parọ́ fún kan pé kò sí. má ra bàtà fún kan kó máa wá parọ́ fún kan pé ọ̀hún tí ì sanwó ni. àwọn kọ́sọ́mà mi ò tí ì fún mi lówó ọjà ni. nìkan olè náà di yìí sallallahu alaihi wasallam. ṣe déédéé tá à ń sọ là ń sọ tó ń gbọ̀yàn. man kana lahu imra'atani. arábìnrin gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún níyàwó tó jẹ ọ̀kan ló tó pé méjì. fama bá lè lé tọ́lọ́ ní ká níjẹ ọ̀kan lọ ẹjá bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ńlá ní ìta ń gbọ́ yìí o. ẹ̀yin obìnrin náà tọ́lọ́ ní kọ́kọ́ yín fẹ́ jẹ́ ìnìkan lọ. ẹ má jẹ́ kọ́kọ́ yín wọ látara ìfẹ́ tó ní àníjù sẹ́yìn níjọ́ ìgbéra kíámà. anábìyí tó ọkùnrin náà bá ti lọ fi sọ́dọ̀ kan ju kejì lọ. jà àyà ó má alábìnrin adéjọ́ gbọ́dọ̀ kí a mọ̀ ìkan nínú èjìká rẹ̀ á yẹ̀ bí bí ẹni tó stroke. máa ń lò. gbogbo ẹni tẹ́ jẹ́ ìyàwó tó yẹ pé ìní kọ́kọ́ lọ́kọ yín fẹ́ fẹ́ fi ra owú fi sọ dọ̀mọ́ náà fi sọ tó máa wá dé lálẹ́ kí a mọ̀ bí ẹni stroke tó ní àrùn rọpárọsẹ̀ ẹgbọ́n tá sọ mi ìfẹ́ kó dé lálẹ́ kí á mọ̀ kí má lè sọ pọ́ kọ́ mi ló ń bọ̀ yìí máa wá lọ ọ̀dọ̀ mi kọ́ èmi kàn lálẹ́ yìí ẹ máa lọ jọ ẹsẹ̀ lè ṣe madam máa wá lọ ah, ẹ tó bá tún ti ń jẹ́ pé ó ti ń pẹ́ jù lọ́dọ̀ yẹn máa sọ pé ah, ṣé kì í ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ láì ní àtìyá lágbájá gbogbo ọ̀rọ̀ tó bá ń bá ń sọ́ngbà náà ẹ má fèsì sí dáadáa mọ́ kó lè mọ̀ pé ẹ ẹ fẹ́ kó ń wà ń bẹ̀. kàkà kóbìnrin mi ṣe tá à ń sọ yìí ló tún bá sọ pé ọlọ́run mu àwọn àdàpọ̀ kí ni yẹn ti ń dáhùn òun àti ẹ ti jà ó ti dọ́dọ̀ mi. Ah! gbogbo àwọn tá a jọkùnrin ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o torí pé kì í ṣe èèwọ̀ nínú ẹ̀sìn tiwa ni pé kó ju kan lọ lọ́dún èèyàn. àlàáde èèwọ̀ kọ́ ni kó ju kan lọ. kọ́lá tààlà fàyẹ̀mùtùmù aláàtàdínlò fàwáhídà. ọlọ́run ní tó bá já pé èèyàn wá rí pé òun lálàáfíà àwọn olówó àti lè ṣe jù kan lọ ló ṣẹ̀ṣẹ̀ wá di pé kó wá bọ́ sí kan ìpìlẹ̀ òun ni pé kó ju kan lọ kò yé ìpìlẹ̀ lọ́kùnrin tọ́lọ̀ ń dá pé. báńkì hù máa tọ́ bàlá kún mi tó ní lọ́wọ́ tó lálàáfíà. màsínà. ọlọ́run ni kó bẹ̀rẹ̀ láti méjì tó bá ní kápá bẹ́ẹ̀. wọ́n sùn láàfà. ó lè tó kó pé mẹ́ta. wà á kò bá a. ó dẹ̀ lè pé mẹ́rin. wọ́n yìí ní kẹ́fù tó wà láà. màlámù ti fẹ́ parí di o. ẹ má pa ẹ farabalẹ̀ gbọ́délẹ̀ o. ẹ má pa torítọ́ ọlọ́run. ẹ gbọ́ tán ṣẹ́rú ọkọ̀ tí ẹ̀ṣẹ̀ ń gbọ́ ó ṣorí ìrìnjọkùnrin oníṣìnà ìwọ̀nba ń tàkàn wí fún ọ ní káwọn náà kàn gbọ́ kọ́mà torí pé àwọn fẹ́mi kan wá fìyà jẹ́ ń fara ní kọ́ wá pẹ̀yìn àtọwọ́ ọmọ sí báwọn ọkùnrin mi ṣe máa ń ṣe tóbìnrin bá ti tán bá ti fóbìnrin mi báyìí àwọn èyí tó wà ní tẹ́lẹ̀ anítọ̀ ìwà àtàwọn ọmọ tí ẹ̀yẹn máa kó pa. tàzá wájì. ẹgbọ́n sọ. tàzá wájì fásán dẹ̀ tún fi ń nìkan. ó ní ẹ fẹ́yàwó oríire ń bẹ́mi kéèyàn níyàwó. Bọ́sà àádẹ́tù fi ń ní káhì. Ọ̀gá lára àwọn ọlà tíyàn ń là láyé ni kéèyàn láyà. Bàzá wájú wà tẹ̀bìrìn àhálà sọ̀láhì. Tíyàn bá ti níyàwó, ìwọ náà darapọ̀ márùn ẹni eré tí wọ́n ń ṣe kẹ́yàwó wọn. Bàzá bí wáhídà tí wà lákín. Àfáwà yìí tí wọ́n ń ṣàlàyé lọ síwájú pé. Láàbí wáhídà tí wà lákín. Wọ́n ní fẹ́yàwó má jẹ́ kó jẹ́ kan pàápàá. Láàbí wáhídà tí wà lákín tọ́lọ tún bọ́lá ṣeré tó ṣẹ́kù lọ́wọ́ ẹ̀yìn nìkan ọ̀ká kìí ṣe tí. ṣàzọ́wọ́ jìnlá ẹbí wá ìdọ̀tí wọ́lákì. ẹ̀kọ́ bóyá ẹ̀dàjírè tó ọkùnrin tó bá pé lọ́kùnrin obìnrin kan ò tó. láàbí wá ìdọ̀tí wọ́lákì. statistics yẹn wọ́n lọ yẹ̀wò tó bá jẹ́ ni. Bọ́lá ti ṣètò ayé, òun náà ni kóbìnrin ilẹ̀ pọ̀ jù. Bọ́lá ti ṣètò ayé, òun náà ni pọ́kùnrin ọlọ́run fún lọ́làáfíà tó pọ̀ jù tó dúró. Tẹ̀sẹ̀ wájìlá bí wáhídà tí wà lákín. Tọ́kùnrin kan wá ló ń gba káwọn pẹ̀lú obìnrin kan, ẹ lọ kíyèsí nǹkan kan ṣẹlẹ̀ sí ni. Tẹ̀sẹ̀ Tí kì ṣe pé níbi tàlàáfíà jẹ́ níbi tó wó. Tẹ̀sẹ̀ tí kì bá ṣe pé níbi tó wà bí tàlàfíà jẹ́ kó bí yóò bènìyàn ti kó ní papamọ́ra. ìdáwádìí kò lè jójú lásán. láàbì wà ìdájí wà láàkín. bó ṣe rí gẹ́lẹ́ là ń sọ àbáyé fẹ́ má jẹ́ kó jẹ́yẹ̀ kan o. bẹ̀rù bá ti fàdà kàmínà lífàlàhí. ọlọ́jọ́ pé mẹ́rin yẹn gangan gan ni tá à ń pè lọ́la péyàn rẹ̀ sì ṣe pé. lìtàháyà. ṣùgbọ́n kò ṣe déédéé láàrin wọn. lìtàháyà kó o bá lè jẹ́ni tó máa tún àwùjọ ṣe àwọn obìnrin ti lélẹ̀ wọn pọ̀ jù tó dẹ̀ láwọn ṣe ń polówó ara bíbà tí yàn ń polówó róbó. Lìtàhàyà ni a ń fi kulẹ̀ hí ní. Kó bá lè máa lò ṣẹ̀mí ìgbádùn gbẹdẹmukẹ́ ní gbogbo ìgbà. Wà tẹ́sí àdùn fi. Kó má jẹ́ pé ńgbà tíyàwó rẹ̀ bá ń ṣe menstruation ìwọ náà ń ṣe. Lìtáháyà. Eléyìí náà ni tó fi ń dáa jò. A ní à ń fi ikú lè wá kété. Ẹ̀dà pé tòṣọ́ sàbẹ̀wáṣẹ̀ náà ti di méjì àbí mẹ́ta ni. Ẹ̀dà kún un là. Anakum Rahman. Àmìnà lìtáháyà. Eléyìí náà ni tó máa ń jẹ́ kéèyàn lè jẹ́ mẹ́rọ. Ilẹ̀ àná ibi ikú lè wá kété. Torí pé ọkàn abalẹ̀, eléyìí náà ò ní fẹ́ kó kú aṣọ oúnjẹ fún yàtọ̀ mójútó. Lìtáháyà ha ni àrùn. Eléyìí náà ò ní fẹ́ kó kú náà mójútó ẹ̀. Ikú lè hìn ní. Mo fún wa máa rò kú bàbá ọmọ mi nǹkan gbọ́dọ̀ ṣe o. lìtàhàyà. ṣùgbọ́n tó bá kì í jẹ́ kan ṣo ni. lìtàhàyà. ọ̀gọ̀rọ̀ máa ń sábà ń dájú. ní à ń fi ikú lè hin ni. bí kò máa ṣe ẹ pé ṣé kì í ṣe pé fífẹ́ ṣèkejì. lìtàhàyà. gbọ́dọ̀ máa pọ́sìn ọkọ ọmọ afọ́pọ́ nìkan jẹ́ sọ́dá ní ìtàhàyà torí kan máa pé méjì ha ni a ń fi kú lè ṣe torí àkankan wà tó yẹ́ pé kì í pẹ́ jùlá yóò máa kì í já jùlá yóò máa ń pẹ́ jù ìtàhàyà ha ni a ń fi kú lè ní tó bá pọ̀ sí lálàáfíà rẹ̀ ó ti rí bọ́lá ń ṣe rẹ̀ ó ti rí pé ó dà pé bùkátà sí tó bá fi falẹ̀ tó bá yà fílímà sáyíwà bí ìsọ̀bá yìí. bí ìsọ̀bá yìí. Wọ́n ọkùnrin pé kí wọ́n ṣe jù kan lọ. Nítàyà. Ntọ́lọ́ ń jẹ̀ dá àwa fún ni ká sọ òótọ́ ọ̀rọ̀. Òótọ́ ó kàn máa ń ni. Àdẹ́gbọ́dọ̀ máa sọ ọ̀. wa. ẹ fààyè gbà wọn dádì ẹ sọ fún wọn gan pé díẹ̀ má jẹ́ kí n parọ́ fún ẹ bá a ṣe fẹ́ra wájọ kí ní àná kọ́ ni ní ìsìn mọ́ ara mi ò gbé mọ́ ìwò tó bá rẹ́ nìkan tó láìkè fẹ́ṣì kejì ṣe lè ṣe wàláhì obìnrin rẹ ló máa ń rí irú rẹ̀ ṣe. inú ọ̀dẹ́ lè ṣe o wọ́n ṣàánú àwọn tó wà ń ta tó ṣàánú ọkọ ẹ̀ náà tó wà nílé ẹ sọ pé jẹ́ àmàtí ìpè àìsí ìpè báwo ni níbo là ń lọ.

àwọn ohun tó bá lè ṣe ẹja àwọn ọ̀dà kí wọ́n náwọ́ ibi tí wọ́n bá wà. ìdáhàyá ni a ń fi ikú lè hí ni. àbúmọ̀ ajẹ́ kọ́kọ́ kí wọn gbọ́ ilé ilé yìí. wọ́n tẹ́sí àdàbí lè mọ sáyìn wá sí ìṣọ̀bá. nígbà tó lọ́rọ̀ ọlọ́run tá a bá ti ń sọ ọ̀hún èmi lọ́rùn ní lọ́rùn fi fẹ́ jẹ́ ni ọlọ́run náà ni pé tó bá ti ṣe síbò kan tó ṣe síbò míì tó bá joyè orí ìyàwó kọ̀yálé ọlọ́run abẹ́rẹ́ alìkìyàmọ̀ wò ní dédà o. náà ẹlẹ́jẹ̀ lára àwọn ojúṣe kí tó pàtàkì níbi kókó ṣe déédé láàrin àwọn ẹlẹ́tọ̀ọ́ rẹ̀. àwọn àrọ̀ wa ibi tá a bá ilé ìdélé ní iná la máa fàdàgbé ètò yìí rọ̀ sí ṣùgbọ́n kó tó di pa à ń parí à ń rọ gbogbo àwa ọkọ gbogbo àwa àyàwó gbogbo àwa baálé ẹjá páyọ̀ ọlọ́run o. ìtẹ̀kìlá àfàtẹ́kì wà láàyè máa. ẹjá fi bẹ̀rù ọlọ́run bára wa lu. ìtẹ̀kùlá àfàtẹ́kì wà láàyè máa. lórí yìí tá à ń pè ní páyọ̀ ọlọ́run ọba yìí. máa. kò ní í ṣẹlẹ̀ láyé sí ọ̀dọ̀ ẹnìkan. jẹ́wọ́ àti kan ìbámu rí ẹni ìlà wà sọ́ọ̀lù. ẹni tí bẹ̀rù ọlọ́run bá wà lọ́kàn rẹ̀ lọ́kàn ẹni tí bẹ̀rẹ̀ ọlọ́mbà wà lọ́kàn rẹ̀ níyàwó ọkùnrin náà máa gúnlẹ̀ rí o ọkùnrin náà máa gúnlẹ̀ rí o ẹ̀yin náà bèrè lọ́wọ́ ara yín wípé ṣé ṣe ń ṣe pẹ̀lú ọkọ yìí ṣé ẹ bẹ ọba irú obìnrin báyìí fún ọmọ yín. sàmì ìyẹn tìrù kùtùrù kan bá tọ̀ ẹni ẹ bèrè pé ṣí bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú bìnrin tí ó wà lọ́dọ̀ yín tí ń ṣìyàwó yìí ṣé ẹ bẹ ọlọ́run ọba irú ọkọ tí bẹ́ẹ̀ ń ṣe rí ìgẹ́rẹ́ fọmọ tí ń nà obìnrin. iná máa máa ń yọ jẹ́ kí láàlẹ́ bá tọ́ ẹ. níta iná fojú obìnrin yìí ríṣẹ́ fẹ́ kọ́lọ̀ ń yọrù yín lọ́kùnrin kó yọ fọmọ tí ń nà lóbìnrin ìtẹ̀kùnlọ́ha. ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run. tẹ̀kí wọ́n lọ ìmọ̀. ìwà burúkú téèyàn bá ń hù ó ń gbin ni o. jáwàrà ìtìkọlùbọ̀mùrì nílà ọ̀sánlé. èèyàn ní ṣe rẹ̀ àfi kó gúnlẹ̀ rẹ̀ o. jáwàrà ìtìkọlùbọ̀mùrì nílà ọ̀sánlé ìtàmáyé tí rókòtòrò kan bá pàlà. téèyàn bá rò pé òun fẹ́ fi ojú ọ̀nà rẹ̀ lè òun fẹ́ máa ní ojú ọ̀nà tó bá padà ìyá ọ padà rí pé gbogbo tó ń ṣe kò ní lẹ́yìn. àmọ́ àmọ́ yẹn tẹ̀kí láhàlì bàbá ẹ̀. bákan ni ta tún fẹ́ fi kún fún wa lónìí gbogbo àtàjẹ́ baálé ilé gbogbo àtàjẹ́ ìyàwó ilé ẹjá fúnra ara wa múlẹ̀ wa dúró pẹ̀lẹ́sìn ẹjá orújú ara wa kiri mọ́ ẹjọ́ yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ fúnra ara yín túnú ilé ara yín ká ṣẹ́ẹ̀rì wọ́n nínú ilé ẹni náà ti ń jẹ́ èkúté onídodo ṣẹ́ẹ̀rì bí bá ṣe pé nínú ara yín náà ṣe máa bá yín pè é bẹ́ẹ̀ bá dákẹ́ tí nǹkan ń ṣẹlẹ̀ tẹ́ ọ̀jẹ́ ìlínà bàtàkùn lípàdé fìtìnà tán ní àjẹ́ síbì rúùn. ṣẹ́rí fìtìnà lọ́lọ́run fi wá ṣe fúnra wa. ọ̀jẹ́ ìlínà bàtàkùn lípàdé. tẹ́ bá rí ohun tí ò tẹ́yìn lọ́rùn lọ́dọ̀ ọkọ yẹn faradà. àjẹ́ síbì rúùn. kò sọ́gbọ́n kò sí perfect nikah perfect marriage tí ò sí rẹ́gbẹ́ mbẹ̀ tí ò sí pígbọ́n tí omi ò tó kò síbi tí ó sí. Aláwọ̀ ànábí ọlọ́run nínú ilé wọn áwọ̀ ń ṣẹlẹ̀. Máa ń tọ́laba àkọ́bílà ìdé. Bí a bá sọ pé òun wá ẹni tí ó pé kò ní náà lébù lára. Máa ń tọ́laba àkọ́bílà ìdé. Òun wọ́kọ tí ò ní ní àlébù kankan. Bílà ìdé. Òun wáyàwó tí ò ní àlébù kankan. Bílà ìdé. Ó wá ń kàn pí ọkọ ti àbíyàwó ti ẹ pẹ̀lẹ́ lómi. Máa ń tọ́laba àkọ́bílà ìdé. Kí ló máa padà ṣẹlẹ̀ sí rẹ níbẹ̀? Bàkìyà bílà láyà ni o. bákìyà bílà àkín. ìkan náà sáràbù ló sọ̀rọ̀ yìí. onídéèyàn bá ń wá ọkọ àbíyàn ń wáyàwó èèyàn wá lábàṣe láyé. bìlà àìdín. tí ò lálébù lára. bákìyà bìlà àkín. ó ní ènìyàn wà tí ò ní padà rẹ ní bá ṣe ni o. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti di ilé mọṣú ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ti di bàbá ń dágbé. bákìyà bìlà àkín wọ́n fara dá ní o. Ẹ̀dẹ̀ já aṣọ ahọ́n wa abu Kama má ọ̀rọ̀ tẹ́ náà sọ sí mùí ti pọ̀ jù dájì ọ̀rọ̀ tẹ́ ń sọ sí mọ́mí pọ̀ jù ọkọ ọ̀rọ̀ tó ń sọ síyàwó rẹ̀ ti pọ̀ jù kí ló dé kò dànà ó wọn ọ̀rọ̀ tó jùlí iná wọ kọ́kọ́ jùlọ rẹ̀ ná tíró rẹ̀ wo ìwọ náà yà wo kó tẹ ọ̀rọ̀ àgbà fún yín náà àná wọ́n ní tóbìnrin bá ti wà táwọn rẹ̀ bá ti gùn wọ́n ní àwọn gùn tó yẹ kó gbogbo ló máa ń jábọ lẹ́nu rẹ kọkọ tó sọ kó tó já bọ́ báyìí náà ti hàn wọ́n kò ní pẹ́ ọkọ ló gùn rẹ̀ ò ní gùn ọkọ torí báyìí obìnrin máa ń ọmọ bí àwọn àgbàlagbà ní kóbìnrin ṣe sùúrù kó fara dà tó bá obìnrin ò máa sáré kó òun ọkọ ó jèrè yìí tí wàá máa dùn ní pítọ̀ ìgbà tó bá yẹ pé ní táwọn ọkọ̀ wá fẹ̀rẹ̀ kan mú aṣáṣe oríire àwọn míì a máa wù ẹ̀ta gẹ́gẹ́ bí ọ̀dẹ̀ bí arìndì àwọn àtúkù wọlé òjára ẹ̀ ìwọ ló gọ ẹ̀ mhm. kódà tẹ bá rà àwọn obìnrin tó jóbìnrin rẹ lónìí ẹ máa pẹ́ táwọn bàbá máa ma sọ pé àwọn obìnrin àná lóbìnrin obìnrin yìí kì í ṣe obìnrin àsìkò yìí àwọn obìnrin àná ni tóbìnrin bá ti ń di táwọn àgbàlagbà ń sọ póbìnrin àná ìtumọ̀ rẹ̀ ń póbìnrin tó gbà fọlọ́hún tó tẹ́lẹ̀ bá fọlọ́hún báwọn ìyá wa tàná ṣe gbà fọlọ́hún lọ́dọ̀ ọkọ wọn ṣùgbọ́n obìnrin tòní ó ti fẹ́ rí ohun tí ò yẹ kó rí ojú rẹ̀ gùn ìmọ̀ràn ti pọ̀ jù àwọn olùkọ́. lìsánúkà látẹ̀sí kúrú bí i àwòrán tí a mú rí in. àwọn títà tí ò gbowó ni wọ́n ná àdváìsẹ̀ gbogbo gbà. ahọ́n rẹ̀ ṣọ́ o. lìsánúkà látẹ̀sí kúrú bí i àwòrán tí a mú rí in. gbogbo ohun tó bá mọ̀ nípa ọkọ rẹ̀ tí ò dáa má ẹ̀fà sọ fẹ́nikẹ́ni. lìzánúkà. inú ilé tiẹ̀ nìyẹn. lìzánúkà. ahọ́n rẹ̀ yẹn. La tadhkur bihi awrata mri'in. Má fi sọ yìí, má fi sọ àṣírí ọmọ ìyá rẹ̀ ìyàwó rẹ̀ tẹ́jọ́ ń gbé. La tadhkur bihi awrata mri'in. Ẹlòmíì ti fún ara rẹ̀ fẹ́ni ara rẹ̀ rojọ́ ìyàwó ẹ̀ bàjẹ́ níta. Lisanuka. Ìyàwó ẹ̀ bá wá ń bọ̀ ọ̀yàn máa wò ní wo pé ah, obìnrin tó ṣẹlẹ̀ rí. Lisanuka. Ọkọ ẹ ẹ̀ fún sọ̀rọ̀ ọkọ àwòrán tí a náà hmm. ẹ̀yìn agbọ̀rọ̀dùn wọ́n ní wùsọ̀ dèmí tó sọ́ra rẹ̀ lóníṣọ̀. nìsánúkà. ẹnlẹ bẹ̀rẹ̀ ọlọ́run. látẹ̀sí korú mi ní àwọn gbàràn mi tán wọn dẹlẹ́rù. ẹnlẹ páyọ̀ ọlọ́run. wà kú lùkà àwòrán wà lẹ́nà a alẹ́sùnú. sẹ́ẹ̀rì ń sanfẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ti yẹ pé òun ni wọ́n bá wọn dá sọ̀rọ̀. ọ̀rọ̀ tó bá èèyàn dá sí ló fi dálé wọn rú. wàkúlù kẹ́ àwòrán tó ń ìwọ náà tó dẹ̀ ń ṣọ́ òwò ẹni ẹlẹ́ni tó ń ṣàṣírí aláṣírí. wọ́n lè nà sí alẹ́ ìṣúnú. ìwọ náà fúnra ara rẹ tiẹ̀ wà lára ẹ o. wọ́n gùn lókè ọ̀rọ̀ tó wà lè nà sí alẹ́ ìṣúnú. àwọn èèyàn náà lè sọ́n pàjẹ́ náà wọ́n dákẹ́ ni o. láwọn àtàgà fún mi. tó wá lọ ń wo inú ilé onílé tò tí ẹ náà wà lára tí ayé dákẹ́ ń parẹ́ ní o. láòlà àtàbà fúnlò. ń parẹ́ lónìí. láòlà àtàbà fúnlò. tí kì bá ń ṣe pọ́kọ àtìyàwó àbá ń ṣàmójúkúrò fúnra wa. láòlà àtàbà fúnlò. tàbá kọ̀ tàbá láàní mójúkúrò mi ń tàn. láòlà mójúkúrò mi àlébù ara wa. àṣìyá ìná àbí fún ha. mójúkúrò ń bi àwọn oríṣiríṣi àwọn àṣìṣe tó máa ń ṣe ìyàwó ń ṣe. àṣìyá ìná àbí fún ha àbútẹ́bálẹ̀ ní mójúkúrò ń bí àṣìṣe ìyàwó yìí. wọ́n ní ẹ̀ṣẹ́ ìhìnà àrífùn ha. dáàdì tẹ́bálẹ̀ ní mójúkúrò ń bí àṣìṣe ọkọ ìyàwó yìí. wọ́n ní ẹ̀ṣẹ́ ìhìnà àrífùn ha. mọ́mí tẹ́nà bálẹ̀ náà ní mójúkúrò ń bí àṣìṣe ọkọ yìí. láwùlá tàbá fúlù ẹ̀ṣẹ́ ìhìnà àrífùn ha. bàbá pọ̀ tàbá sọ pé gbogbo ń tẹ́lẹ̀ ṣe ó ti ṣe lé mo ti mú. láwùlá tàbá fúlù. bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ gbogbo ẹ̀ kalẹ̀. láwùlá tàbá fúlù. nígbà tó ti ṣe nǹkan ká sọ pé ṣe ah, ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin tẹ́wàá. láwùlá tàbá káfúlù ànàṣì ààyè náà rí ìhùrà. Ṣẹ́jọ́ lẹ́yìn wáyé yín wá rò Má tọ́ ọba àìṣan. Téèyàn ọba tilẹ̀ ní àmójúkúrò. Máa tọ̀ ọba àìṣó. Téèyàn ọba tilẹ̀ lámójúkúrò. Máa tọ̀ ọba àìṣó. Àní ẹ ní gbádùn ara yín nínú ilé yẹn. Máa tọ̀ ọba àìṣó. Síyàwó tó máa láti tí ọba ti sàmójúkúrò. Máa tọ̀ ọba àìṣó. Kò sínú ilé tó fẹ́ tò tá a bá ti ń fojú fún mọ́ra wa. Máa tọ̀ ọba àìṣó. Àfi ká fojú fò kárí ká ṣe ní ìtaàrí. Máa tọ̀ ọba àìṣó wà láàdá. àwọn àgbàlagbà ní kì í jẹ́ kétí ẹni jí kí n jẹ́ kí ní ẹni dùn. yìí ilé tí wọ́n ti dàrú ni. láwùlá dàgán fúlò. àjẹgbodò ni wọ́n wẹ̀ ní kúnra ni. a ní ṣe àhìnà fún ha. ìbá ń ṣe pé a bá ń ṣàmójúkúrò fúnra wa ni kò ní sílé kan tá a máa rọ́kọ̀ àtìyàwó tó wọn ṣe rán báwọn ni wọ́n ṣe sítọ́rọ̀ wọn fi rí bẹ̀. kàúlá tàgá fúnlò. wọ́n mójú kúrò fúnra wọn ni. mátàbà ń ṣó làúlá tàgá fúnlò. ẹja máa ṣàdúrà ká máa fàdúrà náà wọ́n lọ. àmọ́ ṣe àṣìná rí fún àmọ́ tọ́bà ń ṣó àmọ́ dáàmà ìtìmọ̀ wá dáàtún. ẹ̀mí ìfẹ́

bẹ́ẹ̀ ṣe ń mú mọ́ra níbi iṣẹ́ pẹ̀lú àwọn ará ibiṣẹ́ yìí tẹ́ ń endure endurance tẹ́ ń apply níbi iṣẹ́ tẹ́ ń apply ní sọ tẹ́ ń lò yẹn pẹ̀lú rẹ̀ ń tẹ́ mú sọ̀tì tẹ́ ń apply ládùúgbò pẹ̀lú rẹ̀ ń tẹ́ quality kí ló dé tẹ́lẹ̀ apply ẹ̀ nínú ilé yín pẹ̀lú ẹni tẹ́ ẹjọ́ fẹ́ gbé títí láéláé tẹ̀sí wá takú pé láyé kò sí tí yẹn lè bá mi sọ láyé kò sí tí yẹn mi forgive ẹ̀ mi lè ah, kí lè fẹ́ gbàǹdé eléyìí ẹ̀ ẹ̀ fi nǹkan burúkú hàn àwọn ọmọ ìwọ náà tó jáàbù yé ìyàwó ẹ̀ mọ́ ọ́n wọ́nà náà ti jẹ́ bàbá yìí ìyàwó rẹ̀ mọ̀ ìrẹ́ ọkọ ìyàwó yìí ìyàwó ìwọ ni o ó ń dùn ìwọ ìyàwó náà jẹ́ kẹnu ẹ rọ̀ ẹ o wọ́n náà má ṣe gírí mọ́ ká yìí sì gbéraga ẹ̀ wọ́nà gbọ́nà gbọ́nràn ẹ̀hẹ́ má ṣe gbéraga má wọkọ̀ rẹ̀ ńlẹ̀ mọ́ inú bí bó ṣe ń wọ́ ńlẹ̀ yẹn gbọ́nràn sí lẹ́nu tẹríba fún tijú ẹ̀ bọ̀wọ̀ fún appreciate n tó bá ṣe. wàá ṣírí bí máa rúfin wàsá mi hìmánì ń tàdá. ní parí lónìí tafẹ́ fi parí rẹ̀ náà ni àṣírí bí máa rúfin. àṣírí bí máa rúfin wàsá mi hìmánì ń tàdá. ẹ̀rẹ́ kí á bára wa lò pẹ̀lú dáadáa. wàá ṣírí bí máa rúfin wàsá mi hìmánì ń tàdá. ẹ ní ìtàfin kólẹ̀ lónìí ká máa rántí pé àǹtí kàfù náà ti súnmọ́ ọ̀rọ̀ tó rọ̀ mọ́ gbogbo tó ní ṣe pẹ̀lú ìkóraró sínú ilé ọlọ́run níjọ́ mẹ́wàá gbẹ̀yìn yìí. wáá ṣe. ìta fún ma máa ṣe ìpalẹ̀mọ́ láti pàdé fẹ́. òru lẹ́lẹ́tìlẹ̀ kọ́dìrì bóòrù náà ṣe jẹ́ òru àbí ìtò gbogbo tó yẹ ká ṣe nù rẹ̀ tó jẹ́ pé tọ́lọ́mbà ti ní ṣe kò ń jẹ́ òru jọ kan ṣòyí oríire tí yẹn ṣe kò tẹ́lẹ́gbẹ́ rẹ̀. wọ́n ṣe irúfẹ́ máa rò fẹ́. ìyẹn ni à ń bọ̀ wá tún ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́ lọ́la. sami himani tada. kó palẹ̀ máa jọ kó palẹ̀ máa jọ kó oríire. wàdáfi àwọn àfáàfilé yẹn méèkì wọ lára yín ni o. àdẹ̀sẹ̀ mọ́ wọlé títí títí pé káwọn náà wà nǹkan mí fún tọ́ba ń ṣe. àṣírí bí máa rúfin. ìkọ́ máa ń kẹ́hún lẹ̀ Yorùbá kò jáwó tó kéèyàn ọmọ bísíǹsì mọ́ o. àṣírí bí máa rúfin. orí ẹ̀sùn oríṣiríṣi kẹ́hìn náà máa lọ ohun oríṣiríṣi bí tẹ́ǹlọ ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́run lórí rẹ̀ o. subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. alaykum assalam wa rahmatullahi wa barakatuh. wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.